ẹ̀kẹ́ ní kíkà yá bí karùn tọ́mà dé mọ́lẹ̀ tó ní kọ́ lọ sí kó lè wà nínú àwọn tó dájú nínú àwọn èèyàn Ànábì wa Muhammad ó ní khairukum àwọn tó dájú láàrin yín man ta'allama al-Qur'ana ẹni tó kálù tó tún fi kọ́yàn so olè kálù kùránì sọmọ̀kọ́ olè kéèdì sí sọmọ̀kọ́ olè kéèdì sí ó lórí nínú mùsùlùmí náà ń sọ fún ọ ó sínú mùsùlùmí gidi náà ń sọ fún ọ anábì ní khairukum nínú ẹ̀yà àdìwọ́mọ̀ mi àwọn tó lóore jù láàrin yín máa ń ta allama al-Qur'an lẹ́ntọ́ kálukùránì wà allamahu tí tí wọ́n fi ṣe gíní nǹkan méjìlá níbi káwọn pípa rẹ̀ ọ̀bá kákan òsì jọ́ká kejì pípa rẹ̀ ọ̀bá kákan olè kọ́yàn tí ẹ̀ lè ká fúnra rẹ̀ bóòlẹ̀ yẹ́ sì yẹn mùsùlùmí tó dá kùránì ká irú mùsùlùmí wo ni wọ́n ó sínú khairu ó sínú ẹni tó lóore ní mùsùlùmí nù ànábì ní khairukum àwọn tó dáa jù láàrin àwọn tó lérè jù láàrin kọ́ máa wọnú agbóye tó bá tiẹ̀ wọnú ẹ̀ tó mú kàtó fi kálẹ̀ kì bá sàn fún ọ sọ̀rọ̀ kẹ́ méjì ni man ta'allama al-Qur'an ẹ̀ tó kálù kùránì wa alama tó náà tó wá fi segin ni tó bá tiẹ̀ wá lè fi kọ́ yẹn tiẹ̀ lọ́kọ́ kó mú kan nínú mú fifty percent àwọn ọwá fail 100% o sínú tó lórí inú àlèwòmọ̀ yìí ọwà ní wọ́n mọ̀ àyọ́kò ah, ń bẹ̀ o àmú ò lórí àyọ́kò ah, ní àlèwòmọ̀ o anábí ọ̀yọ́kò ń bẹ̀ àmọ́ ọ̀dá ọ̀gúdù hmm, ń bẹ̀ ọ̀sán bẹ̀ ọ̀sán bẹ̀ ìkọ́tàlì imán lè mélòó ti mọ̀ kàbáhùn ẹ̀ ẹ̀ ti tó mẹ́rin ẹ̀ márùn-ún sọ́nkà maka. Eh, ẹ tó lórí sí karùn-ún tó lórí sí karùn-ún tágbé èèyàn gidi nínú mùsùlùmí èyí ò sì wọ́n láàrin mùsùlùmí ọmọ gan o ọlọ́mọka ọkùnrin tí ò ní lè ṣe torí lè yí ohun tó bá ti dọ̀rọ̀ bá wọn ẹ ti máa rí àwọn èèyàn tí wọ́n máa fà sẹ́yìn wọ́n máa sá ní tí mo ti fẹ́ sọ yìí ẹnìkan máa ń ṣe kọ́mọ̀dólógo láyé bíyàn bá ń ṣe ní wọ́n fẹ́ sọ yìí yóò dólógo amákàlùkù ẹ̀fẹ́ ṣe ní kàlùkù fi ń jábọ́ lẹ̀ kí ni nǹkan náà annabi ni aliyadul uliya khairun min aliyadi sufla ọwọ́ gbọ́ wà lókè ọdọ̀ àjọ tó wà ní ẹ̀yàn mẹ́rin ló lè náwó dáadáa nù yìí gbogbo ẹni tí bá sì ná máa rí ni ẹni tí bá ń ya wọn máa tó sì sí ni mi ò mọ̀ tí ń sàwọn mùsùlùmí àwọn yìí pọ̀ ẹ̀yin tẹ́wàá mọ́sálásí kí n bá gbogbo mùsùlùmí ayé ni bá sọ̀rọ̀ àwọn ahun pọ̀ láàrin mùsùlùmí ahun pọ̀ láàrin mùsùlùmí mi ò rò páwùjọ kan wà tí wọ́n ti kójọ tó yẹ kí wọ́n máa rí ṣe jùjú bí tí mùsùlùmí bá wà lọ sẹ́yìn ọgbà tọ́lọ́mẹ́ sọ̀rọ̀ sàkáni ọba mi ní sàkátọ̀ yóò sáyùtọ̀ wà kúnná máa bá kìlú bì kí yọmọkìyà owó tí ń bẹnu sàká rẹ tọ̀ yóò á sọ dẹranko ọlọ́gàn ju àlìkìyàmà tí ọmọ bu ọlọ́gàn nínú àdìsí ànábi yọmọ pé anna màlúkà anna kànsúkà ẹranko wọn yọ ọgàn báyìí yọmọ á kì í bọ́ ọlá pé èmi lówó rẹ èmi lọ́rọ̀ rẹ ẹ dákun bá ń gbọ́ yìí ó yẹ kó sáré yọ sàká kó dijọ́ èyí ń bẹnu islam wọ́n ké fún yín ké fún yín ké fún yín ẹ̀mí yín ahùn yìí náà ni ahùn yìí náà ni anabi muhammad ó ní kò síjọ́ kan tílé ọmọ àfi kí màláíkà méjì ó sọ̀kalẹ̀ ìkọ́ ọmọ pọ́lọ́hún o ẹni tí ń bá náwó bá sèmí fún èkejì ọmọ pọ́lọ́hún o ẹni tó bá yà wọn bá ń kó parun bá jojúmọ́ torí àwọn tó yà ní màláíkà ń ṣépè ọ̀hún èyí tí sì ń náwó jojúmọ́ ni màláíkà ń ṣe kí ni bóòlù sí lè yáhùn mùsùlùmí ní ẹ̀hùn sí lè yáhùn síbò kálẹ̀ hákúmù tọ́bà mí ní alhákúmù àtàkàtùrù hátà zúrùtùmúlì maqabira kalla thumma kalla kalla law ta'lamuna ilmal yaqin ọmọ tó máa lè hákùnmù takásùrù ni mo fẹ́ lówó mo fẹ́ kọ́lé mo fẹ́ ralẹ̀ ọwọ́n tọ̀ ọwọ́n kójọ ọwọ́n kójọ ọwọ́n kójọ bó ti máa kójọ nù fá tó fi lọ wọ̀sàrí ọmọ asábàmù pé kàlá sáúfá thumma kàlá sáúfá kàlá law ta'lamuna àbámọ̀ gbogbo eléyìí ó tètè tú kákó tó dìbọ́ sàkáǹtì eré olówó pé o olówó tẹ́rì ẹ̀ bá pé òun ní ma ń ná tó ní kó tó díjọ́ tẹ́rì sàkántì torí ìgbà tí ń ṣe kó tó bá ń bí níjẹ̀jọ́ tí ń bá wọn pé láti lo àsìkò ní mo sọ́njẹ̀jọ́ àsìkò mùsùlùmí àti bá ti lò mo ní nǹkan méjì ni wọ́n bí olówó min aina kìtàsẹ́bùtẹ́wù wà fi ma àǹfàkìtàwù ọ̀nà wo lọ́gbà rówó ń bọ̀ lọ́nà sí bọ́nà tó ọgbà rí bá díjú tètè ná sọ́nà tó kílíà yọ́lọ́wọ́ ọwọ́ ó kójọ ó díjú ó àwọn tí ọwọ́ àkójọ kalẹ̀ fún làwọn bá fi ń ṣèbàjẹ́ lẹ́yìn rẹ̀ àmọ́gbà tó lówó bó ti ń lọ ń bọ́ àwọn ọmọ ilé lọ ń sànú tí ò rí jẹ náà náà ah tẹni ọwọ́ àsàkáǹtì méjì ó ti ẹ̀rí kan sí pé à ara àwọn ohun tí wọlé náà yé mi àmọ́ bí mo ná síre àmọ́ òrí àkáǹtì bó ti wọlé ó tó rákáǹtì dí ọwá ní mo dálẹ̀ ní ọ́nísọ́ dálẹ̀ ní àtọ̀ ọwà jíyà ẹ̀ torí ń tàà ní òfi ṣe kí ẹjẹ́ ń sọ kan fún yín lónìí gbogbo ẹni mọ́ nínú ìjó ojó gbogbo ẹni kọ mọ́ tí ń bá nà kò ní ni ní tán ẹni tó lówó rẹ̀ tán ti kú ni. ńgbàtọ́lọ́wọ́n ọba mi ọ̀kọ́ máwọn yòókù tí ó jẹ́ bí ọmọ rẹ̀ á gbúrò wọn lẹ́yìn rẹ̀ Abíọ́lá la gbúrò ajásípọ̀bà mi lọ́kọ̀ owó ma Dangote la tún gbúrò nísìn àtàwọn tó dàbí tiẹ̀ àmáká gbọ́ pé lágbájá nkankan ọgbà ọwọ́ ẹni Ọlọ́run bá kọ́ mọ́ níní pé olófin ilẹ̀ fọmọ rẹ̀ bí ọba ní wúlò fún kò ní wúlò tọ́ ẹ̀kọ́ wọn wúlò fáwọn ọmọ olówó ni àwọn tá ń gbó kọ wọn káwọn èbó tó dé tí wọ́n lówó àwọn lọ́yẹ ká máa jó lówó dòní láyé àwọn lùgáàdì àwọn tó lówó jọ náà dà láyé àwọn sàdáúnà àwọn olówó gbà náà dà láyé àwọn tàbábàlẹ́wà àwọn olówó gbà náà dà kọ́dà láyé sàgárí tòsí ń bí àwọn tó lówó jọ náà dà bọ́lọ́wọ́ kan bá ti kú ẹlòmí ni wọ́n tún jogún owó fún bòmí tí ó tún nàró ẹ̀yin òsàkíyèsí bẹ́ẹ̀ ni ẹ mọ̀ pé ni wọ́n jogún ẹ̀ fún lọ́kàn tí a bá jogún tiẹ̀ fún wọn tó bá máa ń ná tó bá fi lè lọ bẹ́ẹ̀ ó jẹ ìyàwó tó kójọ tó náà anabi lẹni tó dájú nú ilẹ̀ ní tó sàn fáwọn yẹn lówó tí ń fáwọn yẹn lówó ló fi ní àlìyáde lówó lè yá khairun ní àlìyáde sufla àwọn sèmi ní ọmọ ẹjẹ́ wà yẹ́dì sufla ọ̀ kọ́lọ̀ òfin ọ̀sán tí tọwọ́ rẹ̀ ọmọ sí kíní tí ọmọ fúnyà tí ọmọ fúnyà tí ọmọ fúnyà eléri renu èrè ma fúnyà lówó fúnyà lówó bó sì ti ń nà tán yóò lọ dúró owó yìí ẹ̀fílẹ̀ <laughs> yóò bá pàdé sàárì <laughs> yóò jẹ ẹ̀yọkú yà ma tọ́jú ẹ̀ sọ́gbọ́ a ṣe sáyù tọ́wọ́ àkúrán wádìíjú àlìkí àwọn owó tọ́jú ní ọyọ ọ̀gàn tí ọmọ ìpò jẹ fíyàn wá lówó láyé kiri rí ọmọ pé àtìyàn lè lówó láyé kọjẹ́ mùsùlùmí kó tó kọ́mọ́ àlàríjẹ́ náà wọ gbogbo ọ̀nà àlìjẹ́ náà wọ́n ti sán ọ̀nà owó kọ́mọ́ lọ́bẹ̀ lókù ọ̀dá yóò dọ́bẹ̀ ó dá ló ń bẹ̀ ẹ dákun jama èèyàn rí tíṣẹ̀rí àmọ̀lé èèyàn dáadé èèyàn lẹni tí ń náwó fún àwọn èèyàn àwọn èèyàn rí ní ọkùnrin àtóbi òun ò lówó rẹpẹtẹ àmọ́ kì í fẹ́ gbọ́ pé bí ń palágbájá ó ní àkórí nǹkan jẹ kọ́dọ̀ àkọ́bá kún tí ó jẹ yóò ṣe ni èèyàn rí inú mùsùlùmí ni o ẹ̀yin mùsùlùmí máa fáwọn èèyàn ló ń jẹ o annabi wa muhammad àbí tí ẹ̀ mú tinú alukurani wa ni ọdẹ jẹ́ mútàdí sí wa ẹnìkan lọ bí annabi wa muhammad léèrè ó ní ayul islam khair irú islam wo la ṣe tọ́ dájú irú islam wo la ma ṣe tó ṣe kíní tọ́ dájú ẹ máa ń gbádùn annabi wí fún annabi ní tuti imu tọ́ámà máa fáwọn èèyàn ló ń jẹ́ wọ́n tukẹrẹ ọ̀sálàmà máa sálàmà sáwọn èèyàn alaman arọ́fútà wàmán lamtari ẹni tó ọmọ sálámà sí kí ẹni tó ọmọ tó kí sẹ́rí àfúnyàn ló jẹ kò tí ẹ̀ nítumọ̀ pé kò jẹ́ mùsùlùmí rárá ẹgbọ́n tí mo yóò bá fúnyàn ló jẹ kò túmọ̀ kẹ́ni wọ́n jẹ́ kíni kọ́ jẹ́ mùsùlùmí débi bá ń pa kírísítẹ́nì fún ló ń jẹ àbí kíni ṣé débi ọ̀pá ni kírísítẹ́nì ti ń ṣe ìwọ́kọ̀ ọ̀sán tẹ̀sán rẹ̀ tiẹ̀ ní kébi mọ̀ ṣe kíni kọ́dà ìkọjá bọ́gí bọ̀ pẹ̀tẹ́ bí bá ń pa ó ṣe kí ni ó fún lóúnjẹ mi ò mọ́bí tẹ́ ti rí kí mùsùlùmí ti rí kí wọ́n lè fáwọn èèyàn lóúnjẹ kìí ṣe pé kọ́ máa dáná gbé kanú lé wọn ó lè ra ìlàjì àpò rẹ̀ sí kó gbé fún yàtọ̀ àlẹ́gbẹ̀lẹ̀ yìí máa wò lẹ̀ ní adìẹ torí wọn lè pé ilẹ̀ Yorùbá burú tó bá ń ṣe adìẹ fún wọn ó lò fògùn sí kọ́dà wọn lè bọ́ọ̀lù lásìkí number one

òsèré ń tọ́ sáré tó yẹ pé yóò ti sáré tó ń tó ń dolo sísí ni a sì kí wọn ọlọ́run àbọ̀ ọlọ́run ọ ajá sí bọ́lọ̀ kí ń pè ní kọ̀yẹ́ kọ́kà wọn náà bó ti gbọ́n tó yìí ká lọ́gbọ́n ni wọ́n fi ń pa á sì kí ọyẹ́ ọkàn ọ hmm? tọ́ba tí wàá fún wọn ní nǹkan ní tí ó fọ ọkàn wọn balẹ̀ ni wọ́n fún wọn wọ́n gbé fún wọn tútù gbádìẹ fún wọn kan lọ pa àbí kọ́ sọ pé ìyá kínní mo ti sanwó adìẹ síbẹ̀ yẹn lọ gbádìẹ kan torí tọ́ba tún nà tó lè fúnra sí ọ yóò ní mọ́ tí mo ṣe fún ọ ọ̀sọ̀ọ̀sẹ̀ wọ́n ń fún mi ládìẹ kọ̀ọ̀kan ọmọ tó ń ṣe o gbọ́dá wọ́n sà ń ládìẹ sóun báyìí ni ọwọ́ ọ̀tún ni wọ́n sì máa fi gbé fóun yóò tún sọ ọwọ́ tí ṣẹ̀rí àti wá sì ní ká máa fún yàn ní ìjẹ wọ́n bi ànábì pé ayyul islami khair islam wo ló dáa jù anabi ní tuti'imu ta'ama fún èèyàn ló ń jẹ wa tuqri'u salama kí àwọn èèyàn alaman ta'rif wa man lam ta'rif ẹni tó mọ̀ tó mọ̀ mọ̀ kí wọn mùsùlùmí ma ń yan dì kí wọ́n sẹ́nu gbọ́nkú afáàmì gan ó wọ́ sí ẹgbẹ́ tẹ́bá ní sàlámà lẹ́kùn sí yóò tún wá di júbà yìí kò ní dáhùn alẹ́ ni tí ò kí ọ gan wọ́n ní ó ṣe kíni ẹni tó kí ọ kí ẹni tí ò kí ọ kí islam tà nábì ti wá mú wá nù ìsìláàmù tá nẹ́bí ti wá mú wá ní pé gbogbo èèyàn ní kó ṣe kí ni kó kíìsì fáwọn èèyàn ló ń jẹ fáwọn èèyàn ló ń jẹ ó lọ ṣe wà ládùúgbò tó ní sẹ́ńjì lọ́wọ́ táwọn ilé bí ọwọ́ pọ̀ ládùúgbò rẹ̀ ó lówó náà ní jẹ fáwọn èèyàn ló jẹ sànú àwọn èèyàn الطعام على حبه مسكينا ويتيما وأصيرا إنما نطعمكم لوجه الله la nuridu minkum jaza'an wala shukura mùsùlùmí gidi ni ó di mélòó bá wọn sọ́nkà ti di mẹ́fà ẹlẹ́kẹ̀jẹ mùsùlùmí gidi pé mùsùlùmí dáadáa ní kí látọ́ fi mà nàbà sẹ́fún nù ọkùnrin ní àbóbìnrin tàbí mọ̀ pé ah mùsùlùmí sànú lélẹ́yìn mùsùlùmí gidi ni mùsùlùmí gidi tàbí mọ̀ mùsùlùmí gidi ní sọ fún yín nísìn mùsùlùmí tẹ́ bá wò tí ó bá sí Ko mùsùlùmí ni àmọ́ kò gidi mùsùlùmí ni kò sẹ́kí ni kò lóore ètò lóore là ń kó gidi tàbá lèyàn gidi ó lóore la Taba ní kò gidi ore kéré ní ààrẹ anabi ni inna min khiyarikum àwọn ẹ̀sàárín yín àwọn gidi àárín yín ahasinukum akhlaqa làwọn tí wà wọn dáa tí wà wọn sẹ́kí ni bóòlù sí jẹ́ mùsùlùmí tí wà rẹ̀ onídà tọ́kàn wá máa ṣe bí dìgbòlugi ó sì ní mùsùlùmí ni ọ́ ọbẹ̀lẹ̀ ìjà ọba tó ń jà òyìnlé lórí ìbádẹ́lẹ̀ mùsùlùmí gidi síbẹ̀ gbogbo òlú ló jàre mùsùlùmí gidi síbẹ̀ ọwọ́ aládùúgbò ògbẹ́ládùúgbò wa mọ̀ pé a ah, bẹ́ẹ̀ kí yóò dìjà pẹ̀lẹ́pẹ̀lẹ́ yí pẹ̀lú rẹ̀ ó ṣe mùsùlùmí gidi nù tí wọ́n bá ń pẹ́ ọmọ wọn fẹ́ ṣeré wọlé rẹ̀ wọ́n ẹ́ ẹni wọlé wọ́n wọlé òru ẹ má jẹ́ ọmọ yíò ṣeré dìbò lùsùlámù wọn ti ẹ ó sínú àhàsínà kan àkàlàkà àwọn mùsùlùmí ti wà wọn dáa àdúgbò tó bá wà jẹ́ wọn ròyìn rẹ̀ rí àti muslim bẹ̀ àti christian bẹ̀ wọ́n gbọ́dọ̀ rí ọ ní ẹni tá tẹ̀lé ànábì muhammad ó kú báyìí ibi tí a ṣe pòun àtàwọn tí èsì mùsùlùmí Madina tọ́dáadé àwọn sàbẹ̀ẹ̀sẹ̀ lọ owó fáwọn Yahudi tànàbí yáwó lọ́dọ̀ wọn tó fi aṣọ tí fi ń jagun dúó wọ́n sì ya wọ́n sì gba sọ̀yẹn kalẹ̀ gbàtà níbi sì kú àwọn sàbẹ̀ lọ sanwó yẹn wọ́n sì gba sọ̀yẹn padà ṣé kàṣepọ̀ má da láàrin àwọn àtànàbí tó bá fẹ́ yá tó fẹ́ yá wọn ní yá wọn ni àṣewọ́n náà wà bíi bítà níbi dáadé ọmọ kan náà ọmọ yẹ̀wúdí ọmọ èké ni yọ wá sí ẹkùn wájú ilé bàbá rẹ̀ yọ wá bítà níbi máa jókòó mọ́sálásí yọ máa ṣeré mbẹ yọ máa ṣeré mbẹ gbogbo àwọn kéèké máa ṣeré anábì máa kọ́ wọn mọ́ra wọ́n máa bá anábì sẹ́ni bí bá wọn ṣeré bàbá mi bi tọ́ yẹra kó dé àwọn ọmọ ìlú sí bàbá yóò yóò sí tọ́ba dé wọn ni bàbá ti dé wọn sàwọlé èèyàn bú ni ọ́ àbájídé àbájídé kan á sáwọlé lọ a èyí sí ìyẹn rínú bàbá dé bàbá jọ yẹ wọ́n mọ̀ dìmọ́ ní kí wọ́n náà kó bisikíìtì àti súwìtì lọ́wọ́ tó máa há fún wọn náà bíbí dáadé bá ti dé àjẹ bisikíìtì bàbá rẹ ní ọ̀nà àwọn ọmọ kéèké tà nẹ́bí òbí mẹ̀dínà ọ̀dọ́ rẹ wọ́n ti ń ṣeré ọmọ tí máa sọ́rọ̀ nẹ́bí yẹn ọmọ yẹ̀údí ni anẹ́bí ọ̀wá rí jọ́kì ní jọ́kejì anẹ́bí dìdí ọwà lọ ọ̀dọ̀ mi lọ́mọ yìí ti máa àárí àrí kí ló dé wà tí wọ́n débi tọ́wà anábì wà lọ́lé bàbá rẹ̀ bí ọmọ yẹn ti fojú kàn nábì sẹ́mà pélélé lòun àtànábì ní bá ń fò ní bá ń fò abáde ó pé lágbàá tó sì bí lájẹta kò dára yába yìí Muhammad ló fojú kàn tí ń ṣe kí ni anábì bàbá rẹ̀ sọ fún pé atan Abal Qasim kò lè gbé rọ̀ sódù láyé gẹ̀mí tó bínú dé ó ní ah, a yà máa tẹ̀lé bàbá Qasim lọ ní tí bá ń ṣe ni ọmọ bá ṣe títà nẹ́bí dáadé káwọn ọmọ kéèké máa sáfò wọ́n ládùúgbò síṣẹ́ rínu Abdullahi ibn Abbas tọ́ba pẹ̀rin ewúrẹ́ tí a bá ń ṣe lọ́wọ́ àti ìyàwó rẹ̀ yóò sọ fún ìyàwó rẹ̀ pé ewúrẹ́ tà ń ṣe òun ebomi sí kómi ọbẹ̀ rẹ̀ pọ̀ torí ìyá kan bẹ́lẹ́gbẹ̀lẹ́ wa ń bí yẹ̀wùdí yà ni tẹ́ ẹ bá ti ṣe bẹ̀tẹ́ kẹ́ kú tiẹ̀ fún kọba kírun kọba gbọ̀rẹ̀ kọba yọ sàká wọ́n sì ń se ọbẹ̀ ẹran wọ́n bù fún yà ìyá sì ń jẹ kò sì kírun ṣé ìyá wọn orí abúlé àbájú múlá bá sì léyìn abú àbíyàn rí ẹ lọ líwà mùsùlùmí ẹ̀yà alágídí mùsùlùmí ẹ̀yà ẹlẹ́kẹ̀ẹ́bú mùsùlùmí ẹ̀yà dìgbòlúgí mùsùlùmí ẹ̀ máa bómi aládùúgbò sùn kẹ́ máa lù wọ́n jìbìtì mùsùlùmí dá níwà yìí dá lọ́rọ̀ yìí rọ̀ pẹ̀sùpẹ̀sù ẹgbọ́n tó lọ sọ fún ànábì ni wàlákúntà fadhon gẹ̀lídà alqalbi láfàdó min haulika tí wà nábi bá jẹ́ tó lè kókókó tí ń sàm bínú tí ń dá nǹkan rọ àwọn tó kálẹ̀gbẹ̀ rẹ̀ annabi níwà nígbàtọ́lọ̀ fẹ́ ròyìn ọ̀gá ẹlọ́lì níwà ló lè níwà o bí ọba níwà kò dáa mùsùlùmí gidi ẹlẹ́gẹ̀ẹ́jẹ kọ́ wọn àbíkẹjọ bíjà bá dúwà àti mùsùlùmí ọmọ ìyá rẹ táàfì mọ̀kẹ́ mùsùlùmí gidi yóò bí ọba kí ọ tó bá dijọ́ kẹta ó sálámà sí kó wọn mọ̀ kí ọ tọ́ ẹ bá sọnù kejì tó máa ń di ọ̀nà kẹta á ò níjú ọ̀nà kẹta ọba ó ṣe kí sálámà sí anabi muhammad ó ní la yahillu li rajulin muslimin an ya'jura akhahu fawqa thalath ní riwaya kan fawqa thalath layalin yaltaqiyan fayuridu hadha wa yuridu hadha wa khayruhuma alladhi yabda'u bisalam annabi ní kọ̀tọ́ sí ní ta bá pè mùsùlùmí kọ́ yẹn ọmọ ìyá mùsùlùmí lódì lérí òru mẹ́ta òru kínní òru kejì òru kẹta kọ́ máa ń yẹ́dì eléyìí ọ pàdé eléyìí ọwà yàgò kò ní kí eléyìí ọwà yàgò anabi ní wa khairuhuma alladhi yabda'u bisalam ẹni tó dájú náà yẹlẹ tó ní aha salamu aleykum bẹ́ẹ̀ bá kí wa àwa kí salamu aleykum àwọn èmi ọjà mọ́ salamu aleykum ó ti tó gẹ́ salamu aleykum ẹ wá ń pàdé ara yín lónìí ẹ pàdé ara yín lọ́la lọ́tún láyà wá kíra yín ẹni tó dáa jù láàrin yín lẹni tó kọ́kọ́ sí kíni kí ọmọ ìyá rẹ̀ Ibadallah mùsùlùmí gidi tó dáa mùsùlùmí tó dáa lọ́kùnrin àti lóbìnrin tó dáa jù anabi wa Muhammad fẹ́ júwe ẹ̀ tí ọmọ jẹ́lẹ̀ kẹjọ àbí kẹsàn kan anabi ni wọ́n ti ẹ̀bí léèrè ni wọ́n ni ayyul muslimina khair mùsùlùmí wo ló dáa tó jẹ́ mùsùlùmí dáadáa tó dáa tó dáa jẹgbẹ́ ẹ lọ ẹ máa anabi wí anabi ni man salima li muslimuna min lisanihi wa yadihi ẹni bá mùsùlùmí ọmọ ìyá rẹ̀ bọ́ níbi ahọ́n rẹ̀ àtọwọ́ rẹ̀ kọfẹ́nu rẹ̀ bá mùsùlùmí ní kò sì fọwọ́ wá wàhálà sí mùsùlùmí lọ́rùn pẹ́ẹ́dẹ́rì Facebook lónìí ẹ̀ka àwọn mùsùlùmí àwọn afá kankan tí a ń bọmọlúwàbí ara wọn jẹ́ lọ gbáà ẹ bá diri ti ń ṣe yín ẹ dùn kí islam ilé yọ gbádùn islam rẹ ọsẹ gíní kò gbádùn kọ máa lọ bọ ọmọ yára ló kọjẹ mùsùlùmí ọmọ yára kọ máa lọ bá ló kọjẹ islam rẹ ni ọgbádùn àìgbádùn ń bẹ lára islam tí wọn ń ṣe gíní islam fúnra ẹ gbádùn islam tọ̀dọ̀ tiẹ̀ ni ọgbádùn táwọn yòókù gbádùn òun fúnra ẹ títí ń ṣe islam bẹ́ẹ̀ lọ sọ tọ̀dọ̀ tẹ islam tiẹ̀ tí ò ṣe gíní tí ó islam gbádùn fún rẹ̀ òun fún rẹ̀ ní ọgbádùn tó ká ìgbádùn bẹ́sẹ̀ tiẹ̀ tí ń ṣe tí ìṣẹ́sì islam tọ́lọ mú wa tànàbí mú wa wọ́n bí anábì lè rí pé ayú lè mùsùlùmí na khair mùsùlùmí wò lọ́dọ̀ anábì ní man salima lè mùsùlùmí na min lisanihi wa yadihi àwọn mùsùlùmí àwọn ya rẹ̀ bọ́ lẹ́nu ẹ̀ kọ̀ bá wọn ló kọjẹ́ kọ̀ yẹyẹ wọn kọ̀ dọ̀tí wọn ọwọ́ rẹ̀ sì ní kò fi kọ́ bá mùsùlùmí ẹ̀dá kan yájá mùsùlùmí tí ó dá o yóò jẹ́ mùsùlùmí tí ó dá o a ní máa fẹnu bá ti mùsùlùmí jẹ́ táà sí ní máa fọwọ́ wá bá ti mùsùlùmí jẹ́ ó di mélòó báwọn ẹ́n ẹ̀ ń dádúró ìwọ́n aṣọ tọkùnrin ní bá dẹ̀rẹ̀ ibi wútúbà kejì bọ́kùnrin wo ló dáa jù báyìí bá gbà mí kí tó wá sómi tó dáa jù Allahumma izz al-islam wal muslimin wa adill ash-shirka wal mushrikin wa وانصرنا نحن عبادك الموحدين آمين يا رب العالمين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 ọlọ́run jẹ́ ọba ara ilé ẹ̀kọ́ bá wọn sàhábà rẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi ń tòsí ní jìnnà ẹ bẹ̀rù ọlọ́run wa qulu qawlan sadida ọ̀rọ̀ tó dáa nàìjíríà ọmọ jáde lẹ́nu yìí yuslih lakum a'malakum ọlọ́run ó tún yóò tún ṣe fún yín wa yaghfir lakum dhunubakum àwọn ẹ̀ṣẹ̀ tẹ́ bá ṣẹ̀ yóò fi rí ẹ̀jì yín wa man yuti'i llaha wa rasulahu gbogbo ẹ̀ tó bá tẹ̀lé ọlọ́run àtòjíṣẹ́ faqad ó túbà mi ẹlẹ́ẹ̀kejì yẹn sọ ìkan tó dáa nínú ọkùnrin ọkùnrin tó dáa jù náà ọkùnrin yẹn sì sóbi tó dáa jù náà obìnrin ó kù ní mẹ́jọ a ti mú tọ́pìkì yìí náà àti sọ ìtọ́ yanjú bẹ̀ a lè ọjọ́ mẹ́jọ a lè mú tọ́pìkì ní ọjọ́ mẹ́jọ ọkùnrin ló dáa jù ẹ̀yin obìnrin máa gbọ́ máa ráwọn ọkọ yín létí tẹ́ bá délé ẹ̀yin ọkùnrin náà máa gbọ́ mú torí tí a bá ń kéwú tí a bá mú lò kọ̀dá anábi ní khairukum lẹ́yìn ọkùnrin ọkùnrin gidi àárín yín ọkùnrin tó sàn láàrin yín tó gidi tó ń jẹ́ kọ̀fáàmù ọkùnrin khairukum li ahli ẹni tó dá sáwọn ìyàwó rẹ̀ ẹni tó dá sí ìyàwó rẹ̀ sẹ́yìn fíkì ìyàwó tó kọ̀fáàmù pọ̀ dá ọkùnrin rẹ̀ ni ọ́ ó sì wà lábá ó wọ̀ bẹ̀ tí ọmọ tó wọ́n mọ̀ fi kùn ó ti tó fa ó fẹ́ gbàlé náà ni ma ó ní àà ah, hangi ti léwò ah, ẹ̀fì kówó yìí ó tàn fún wá tún wá darí ọjà yóò tún wá ní à ah, yé tí màmá pé fún yí kí mo tún bà ó ti ní tó ti rà tó fẹ́ gbówó ẹ̀ lọ́wọ́ rẹ̀ ni yóò ní iye tó ń pè ń kóhun tó bà ó tàn fún sọmọ yóò tún wá bú ọ ó tún wá bùn lówó ó tún wá ní dáná fún ọ òwò wá ra ń jẹ wálé fún un yọ́wà yí ó ló ti ẹ̀rẹ̀ wọn olè gbálẹ̀ lónìí ó tún wá mọ́ ọwà gbálẹ̀ ọwà wọlé ó ní àyè dáná ni yóò ní à ah, mo gbómi kaná mo ní sẹsẹ wíwédú yìí ní ó tún wá ní gbé wédú yẹn wá ń bọ̀ wọn wọn ni òfin ló ń jẹ fà ó tún wá bá wọn wédú tọ́ba fi ṣe yóò ń bíjọ́ mélòó kan yóò ní à ah, ìyẹn rí lọ́kọ̀ mi ìfaradà tó nítọ́pọ̀ yìí náà ní fi ń pè ọ ní kó tó dé yẹn rí iṣẹ́ rẹ̀ pọ̀ tó ṣe anábìsẹ̀ rẹ̀ tó dáa jù láàrin yín lẹni tó sí ọ gbọ́dọ̀ dáńtà kọ́ mọ́ dánú lé gbogbo wọ́n bá ti ṣèyàwó rẹ tó fi dá lọ́dọ̀ rẹ ọmọ gbìyànjú lọ náà ẹ lọ tí ó dá sáwọn ìyàwó yìí o níbi oúnjẹ funfun wọn ẹ dá níbi oorun sísùn ẹ dá bọba dá tó ń jẹ tó dá tó rún ọ náà ni o kọ́dà yọmọ bọ ọjà tó bá jẹun tó yú tọrọ àláfíà ti dé àláfíà ti ẹni ọ̀ká ti èyí ìjà ni ó di ìjà ni ọ yà dá mbẹ̀ ọ̀nà bí aṣọ rírà ọ dá níbi pocket money ọ dá níbi ìtọ́jú ọmọ fún ọ dá gbogbo ọ̀nà ló gbìyànjú kọ dá ló fi wọn ẹni tá níbi pè ní khairukum àtọ́dá láàrin yín khairukum lè àlè lẹ́ni tọ́dá sí àwọn ìyàwó rẹ̀ àdìsí tó wà fa tí ń tírímì sí tànàbí ni khiyarukum àwọn ẹ̀sà tó wà láàrin yín ẹ̀sà ẹ̀sà khiyarukum lè ní sáà èyí làwọn tó jẹ́sà lọ́dọ̀ àwọn ìyàwó wọn tí ó ní ah, ọkọ mi special ọkọ gidi ní irú ẹ̀ wọn síbẹ̀ ni wọ́n rí ẹ̀ntọ́ yẹn tá pè lẹ́sà láàrin làwọn tó jẹ́ ẹ̀sà lọ́dọ̀ àwọn ìyàwó wọn níbi ìwà wọ́n níwà tó yàtọ̀ yóò lọ́kọ mi ò bínú rí táwọn tó fi fọ́n máa béèrè pé a ah, bóòlẹ̀ mọ́lẹ́jì rẹ̀ ọlágídì pé ẹ ti mọ́ ọlá tí ń retí pé kò ní pẹ́tẹ́ wà fi ọdún kẹfàrí àgbúrò jayin alhamdulillah anú ọlọ́nà ẹni ìwà tó wù ní kí ìwà tó wù ní tọkùnrin yẹn ń wù ní ìwà tó bẹ̀mí ń wù ọyọ́ kí yẹn fún tọ́lákùnlẹ̀ mẹ́wàá lẹ́ẹ̀kan náà pé mo fún tọ́lákùn mẹ́wàá sí mẹ́ta ṣẹ̀rí àwọn ìwò fún ní mẹ́wàá lẹ́ẹ̀kan náà àmọ́ káfí mọ́ lè yẹn rí pọ́wàá sí kí ni ọwọ́ lámọ́mọ́ra kọ́dọ̀ wò ní sí èsì fún lẹ́yọ̀kan àrìjálù kàwàmúnà alẹ́nìsà àwọn èèyàn sọ di pé kóhun sá da kóhun di ọkùnrin sínú ilé kọ́pẹ́ sí báyìí gbé síbẹ̀ kò lẹ́nu àrìjálù kọwàmà ó sáyà gbọ́yé báwọn káwọn àfà tó àyà yìí Ibn Kathiri ti tu yàtọ̀ Ibn Kathiri ní àrìjálù àwọn ọkùnrin qawwamuna ala nisa àwọn ni wọ́n jẹ́ òpó múléró fóbìnrin tóbìnrin yẹn òfin ní lọ àwọn ni wọ́n múró sínú ilé tí òfin ní ṣe kíni tí òfin ní kónú ilé ǹjẹ́ bò láti múró ó ní ọkùnrin ni ó jẹ́ ẹni tí ó lè gbàdọ̀ tí obìnrin mara ìtumọ̀ qawwamuna ala nisa yóò jọkùnrin yóò jọkùnrin gidi tí ó lè gba ẹ̀gbin ìyàwó ẹ̀ mọ́ ara. tó fi wá mú dúró lójò fi ní lọ ó gbìyànjú ni ó gbẹ̀gbìn ni gbogbo tó ń kàkún yẹn ó lè àwọn wà wà ni mo fi ní ó lè mbe sọ̀rọ̀ ńbẹ̀ tọ́rọ̀ àwọn míì náà ńbẹ̀ tọ́rọ̀ wà bá fi lọ àwọn gan tó ń sọ pé a ah, eléyìí sí onítùmọ̀ lómi ọkàn mọ́ nàyàwó nítorí tí ò nítùmọ̀ abá ní kí ló dé yóò ní òun ti máa sọ fún pé jó òun bọ́ bọ́ dàdú jẹ́ kò mọ bóúnjẹ lórí tébù lọ́wọ́ nà sí pọ́ ọlọ́run tó pọ́ lẹ tí ò lè dára lọ́n kádà rámọ́ wọ pé ìyàwó rẹ̀ nù ṣe bó ṣètò bó ti máa ra ń jẹ wọlé tó ń lò ní alájí ní abájẹ́ bọ̀ ó gbóúnjẹ alẹ́ mi bọ̀ ó ti mọ̀ pé ọlọ́run rà ọlọ́run yẹ̀ tọ́mọ̀ sí tó ń jẹ fún ọwọ́ tó di kọ̀dánà ẹ̀wà nara yín jojúmọ́ wọn kí jojúmọ́ alájà àti àwọn ọmọ jà sọ́bàlá aka ìmọ̀ kí wọ́n pè ọ́ mùsùlùmí kí jojúmọ́ nù àti àwọn rẹ̀ jà ọmọ kó ń dọ̀tí Islam ni ẹ lọ ṣàtúnṣe yẹn ọkùnrin èèyàn gidi àárín yín lèèyàn tó lè gba gbogbo mistake ìyàwó ẹ̀ mara èèyàn gidi nu èèyàn gidi àárín ọkùnrin nu tí a sọ fáwọn obìnrin èèyàn gidi àárín wọn láàrin àwọn obìnrin àwọn iye tí mo fẹ́ sọ yìí yóò kó méjì dání yóò kẹni tí ò ti wọlé dání àtẹni tó sé kíni ti wọlé sẹ́rọ́bì tí ọba lálùbáríkà yóò gbá lálùbáríkà láti bí sàdáàkì obìnrin tẹ́fì mọ́ gbégidi bí sàdáàkì ni ó ti gbé anábi ní khairu sàdáàkì àìsàrùhù obìnrin tó fẹ́ wọlé

ìtúlẹ́sẹ̀ gbọ́dọ̀ sí kíní gbọ́dọ̀ rọrùn ọ̀wá ní máa gbé kọ́ máa wá owó tí ò ní kàkí obìnrin bú ní máa fi ti kọ ọkọ ọkọ kọ lọ́rùn obìnrin tí ò dá ní máa fi ti pa ọkọ ọ̀ká kọ lọ́rùn wọ́n ní hin ṣe ń tẹ́ sí irú bẹ́ẹ̀dì táwọn ẹgbẹ́ yín fi sùn ní sí kọjá lè ní obìnrin bú nìwọ́n náà gbogbo àwọn ẹgbẹ́ yín tí wọ́n bá fún ìyàwó wọn lọ́wọ́ bẹ̀ fifteen wọ́n fún ẹ̀yìn òfúnyànjú two lọ ìwọ náà tó ń béèrè irú ẹ̀ pẹ̀lú bọ́kọ̀ rẹ ti mọ́ obì ibú ni wọ́n náà obì ibú ni ọ́ obì tó dájú ní obì lóbi tó béèrè ń tọrọ ọkọ rẹ̀ ní bá a ti ní káwọn ọkọ dá sí bẹ́ẹ̀lẹ̀ yìí náà dá sí wọn dídá kínní ní okùn kejì nílé òbí ṣe kínní gbọ́dọ̀ jọkùnrin gidi kíyàwó rẹ náà jẹ́ ìyàwó gidi ìwọ gbọ́dọ̀ jọkùnrin rẹ kíyàwó rẹ náà jẹ́ ìyàwó rẹ ọlọ́mọ jẹ́ kí gbóná ọlọ́mọ jẹ́ lè dàrú gbogbo àwọn ìròyìn tá a kà kalẹ̀ tí èèyàn fi jẹ́ mùsùlùmí rí ọlọ́jà lè ṣe èyí tí a bá ti ń ṣe ń bẹ̀ ọlọ́mọgbà lọ́wọ́ wa èyí tá a bá ti ṣe ọlọ́jà lè ṣe ọlọ́jà ká lè ṣe Rabbana la tu'akhidhna in nasina aw akhta'na ọlọ́run a ní fọkànbalẹ̀ Nàìjíríà ìpayà yìí lékún ní jojúmọ́ ni ẹ̀mí ń ṣòfò sí ní jojúmọ́ ni wọ́n ń jíyàn gbé sí ní jojúmọ́ ni ó débi pé gbogbo odidi ìlú wọ́n ń pẹ ní tọ́bá sí pa mẹ́ àwọn tọ̀hún náà wọ́n àwọn tọ́pa wọn kí láti pa padà ó wá di pé ikú là fi ń jagbà odidi ìlú kan ni wọ́n wọ̀ lóru kọ́dà wọ́n sunlé ọba wọ́n sunlé joyè ẹni ó sùn lórí bẹ́ẹ̀dì wọ́n yìí ń bapa síbẹ̀ wọ́n gé apá ẹlòmíì wọ́n mú lọ wọ́n pa ẹlòmíì síbi tí ń ṣe fàájì ta gbangba bẹ́ẹ̀ làwọn tí wọ́n pa yìí náà làwọn náà tún wá àwọn tọ̀hún kí láti pa wọ́n tí wọ́n pa wọ́n náà tí wọ́n pa wọ́n lọ bí ẹran bí èèyàn bá rí èèyàn káwọ́ lérí àwọn tí ń jíyàn bí òsinmi iṣẹ́ dójúmọ́ ni wọ́n ń gbìyàn tuntun tó jẹ́ ń gbowó ikú ò nítumọ̀ mọ́ ìjínigbé ò nítumọ̀ mọ́ dójúmọ́ ní nǹkan wá wọ́n lù tàwà yìí bí èèyàn bá ra nǹkan lónìí tí a bá pè fún ọ ní 20 naira tètè ra tó bá ní bùkátà sí tí ó bá dọ̀la yóò di 25 naira láwọn táwa náà rà tá a lè torí bẹ́ẹ̀ harassmenti bí oṣù kan sẹ́yìn ìgbà fẹ́ tún ra ẹ̀yọ̀ kan ó lé one thousand fifty naira simenti ẹ̀yọ̀ kan ó lé one thousand fifty naira èyí tèmi ná tí mo rà ní o tí í ṣe pé ìjùmọ̀ gbà mo kan two thousand nine and fifty nígbà tí ra wọ́n ní four thousand naira. Only lé one thousand fifty naira nínú àwẹ̀ ni mo rà yìí tí mo rà asálámà àwẹ̀ kè péjọ kẹtàjọ kẹrin mo fẹ́ rà míì ó one thousand fifty naira símọ́ǹtì ẹyọ kan bẹ́ẹ̀ ni ní léwó bẹ́ẹ̀ ni búlọ́ọ̀kù ń léwó ọ̀wá dúró síbẹ̀ àtàròdó wá léwó tòmọ́tò tá a fi ń sebẹ̀ ó léwó mangi wa léwo iyọ̀ tá n bù sọ́bẹ̀ wa léwo kọ́dà àwa tó ń sinmi là ń pọnmi ọ́ dá mi lójú kó àwọn tí a máa ra omi omi náà ti lé àwọn tí a máa tara omi láwọn àdúgbò kan bẹ wọ́n máa ra omi bẹ̀ ni ó súnmọ́ kó náà ti lé tí wọ́n máa lọ pọnmi bí ìdíkan lọ́dẹ̀ náírà ni ó là ń lọ ìnira yìí pọ̀ kò sálàáfíà kò sí fọkànbalẹ̀ àwa wà náà wọ́n ọlọ́run bójú àánú wò wá o ọlọ́run bójú àánú rẹ̀ wò wá o ọlọ́run bójú àánú rẹ̀ wò wá o Allahumma aminna fi awtanina wa aslih ulata umurina Allahumma aminna fi awtanina wa aslih ulata umurina Allahumma aminna fi awtanina wa aslih ulata umurina Allahumma aminna fi awtanina وأصلح ولاة أمورنا ربنا لا تدع لنا في مقامنا هذا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها ويسرتها يا رب العالمين اللهم ول أمورنا خيارنا ولا تول أمورنا شرارنا ولا تسلط علينا بذنوبنا من لا يخافك فينا ولا يرحمنا يا رب العالمين